lọ́wọ́ ẹ̀ nà arábìnrin ṣọ́ra ẹ̀ gidi gan o má dì mí lọ́wọ́ o torí mò ń kánjú ah! níbo ló ń kánjú lọ àti pé níbo ló ń gbé kòkòwò ẹ̀ lọ èwo <laughs> la mọ̀rọ̀ bí ní ọ̀yọ́ ìwọ náà mọ̀ wípé ọ̀dọ̀ àyìndí ọkọ mi ni mò ń gbé kòkò ajé yìí lọ. Ah, kí ló dé pé ìsàkánná làjọ máa ń dé. ṣé ọmọ yìí pọkọ mi làyìnjẹ ni. ẹ ta ló sọ fún ẹ wípé nǹkan tó da wà fẹ́yàn kan. àbí nítorí tí ẹnìkan ló ṣe dáyìndé sáyé àdàkọ kúrò lọ́nà fún mi o. Ah, ó kàn nínú yọ̀ wọ́n kọ ẹ̀dí nínú iyọ̀ jẹ́ fún mi. kúrò lọ́nà fún mi o mo ní ọkúrò lọ́nà fún mi o mo ní ọkúrò lọ́nà fún mi o mo ní ọkúrò lọ́nà fún mi o. àlùkò níbẹ̀rẹ̀ pàdé ọlọ́sà àgbẹ̀mágbẹ̀rẹ̀ pàdé ọlọ́kùn mọ́ àlùkò mágbẹ̀rẹ̀ pàdé ọlọ́sà bẹ̀rẹ̀ wá ẹ̀yẹ igun gbójú wa. tẹ̀ ò lè fún wàrà ṣùgbọ́n wọ́n lè da wàrà sómi. bí okòwò kòkòrò kàbìtì kàbìtì báyìí ní kòkòrò yìí ó dá mi lójú pé èrè tí mo máa kó lóko mi lọ́dún ó máa ju ti ọdún tó kọjá lọ. olúwa máa ṣe ń wọ olúwa máa ṣe ń wọ ọ ṣe olúwa máa ṣe ń wọ ọkọ mi ọlọ́run máa ṣe òògùn ìkíní mi máa dùn gidi gan ọkọ mi ní agbára ọlọ́run eré ẹni báyìí ó túbọ̀ máa kú sí inú mi dùn gidi ẹ má gbàgbé o mo ti sọ pé ẹ máa rà fún mi tí èrò kó ń bá ti dé o. àyàwó ẹni tá à ń gbéyàwó bọ̀ àbálẹ̀ ló ń dà ó bí kò ṣe má dà ó jẹ́ kí èrò kò ní bí náà máa jọ ẹ lójú. mo kú jẹ̀rọ ọkọ mi ọkọ mi ò ní sọ̀rọ̀ ó ti sọ pé òun sọ bẹ́ẹ̀ mọ́ àdúrà ni mo pa. ó ah, ṣe é olúwa olówó orí mi lágbára ọlọ́run òkè òkè ló máa máa lọ. oṣù oníyẹ èmi àti ẹ ìjà oníbẹ̀lẹ̀ láàrin wa. ẹlẹ́ni ìlú òní ìjà ìpàdé wa ní o. ó ní àìtọ́ rẹ̀ bára ẹni ṣe ká má tó ọ̀rọ̀ bára ẹni sọ̀rọ̀ hmm. bí òjò bá ṣe ń pa kan rẹ̀ gbogbo apápátá lè jíjọ ń pa o báyé ọ̀rẹ́ kan bá ti bàjẹ́ inú ọ̀rẹ́ mẹ́ta ayé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló bàjẹ́ o ètí mò ń sọ ni pé káláyé tèmi ni ọ̀dà báyìí ṣẹ̀rẹ́ yìí méjèèjì ẹ̀yìn láyé yín ọ̀dà ìjọpá ayé yín ọ̀dà àmọ́ mo fi ń ṣàkàwé ni nǹkan ṣe mí o ìyà ń jẹ mí o ìyà ń jẹ mí o ìrànlọ́wọ́ fi sẹ́nu o nígbà míì bá ibi kí n máa la omi lásán ni o ìyàwó mi ló máa sáré wá pé jẹ́ tiẹ̀ jẹ́ wọn nǹkan sí bó jẹ́ gàrí bó jẹ́ nǹkan kan ìyà ń jẹ mí ẹ̀sìn wò mí ràn tí ì bá ṣe ìyàwó náà tọ́lọ́ fi ṣèkẹ́mi tẹ́pọ̀ ló ń sáré kiri ló ń sáré sọ̀tún sáré sósì gbómi ìbágbègbà mo kàn jẹ́ alára kò mọ̀ ìyá ni mo bí mo ti rí bọ́dí o bọ́dí yìí ṣe tèmi o bí sọ́tọ̀ ogógún bẹ̀ ló yẹ ń gbé dání tẹ́tí mọ̀ pé à ah, ebi ń pọ ọmọkùnrin ìyá ń jẹ mí gidigidi o ọpẹ́lọpẹ́ ìyàwó tọ́lọ́ ń dá fún mi ọmọlọmọ tó ń já lamba káàkiri. ló máa ń tọ́ mo sọ ẹ àtàǹdé. ẹ kí ni bàbá sọ káàkiri ni mo wọ̀ pé tí n bá fi máa kó mi báyìí bó jẹ́ five thousand ó máa fún mi bí mo ní mi ò fẹ́ ó máa lọ ọmọ mi lápò tipátipá kí n mú lọ bó jẹ́ one thousand yóò fún ọ náà bí ṣe ṣe mú ẹ́ ah ó sú mi o. Àkànjí kí ló dé tó ń sọ̀rọ̀ bí ẹni tí ò ní gbàgbọ́ báyìí ní hm? mo ní kí ló dé tó ń sọ̀rọ̀ bí ẹni tí ò ní gbàgbọ́. ẹ wo ṣe rí nǹkan tó ń ṣe ata kò ṣọ́ra o ṣe rí nǹkan tó ń ṣe mí ó mà yàtọ̀ sí nǹkan iná ń jó mi lábẹ́ aṣọ ṣé ti gbàgbé ni ṣé ti gbàgbé pé láti ọdún tí mo ti gbé ìyàwó ìyàwó mi ò fi ọjọ́ kan báyìí kó fi inú kó fi ṣoyún ah, ká má ti wá sọ pé kó gbọ́ wọn kàn akànjí ah, ìṣọlá ẹ ń wò mí ràn. Hmm. bẹ́ẹ̀ ìṣọ̀lá kó tiẹ̀ kó jẹ́ kó ọlọ́mọdé kó tiẹ̀ kó yùn sọ́dọ̀ kó fèmí lówó owó tó wà lọ́wọ́ tiẹ̀ àní kó fèmí èmi ò lè ríro. gbogbo ohun tí ẹ̀yin méjèèjì sọ pátápátá ni mo ti gbọ́ àmọ́ èmi láì dí àkàn. Odò ni kí bọ̀rọ̀ sí ni mo ti ṣàlàyé fún mi. ẹ wò bàbá ó wù mí lójú ni ó wù mí lójú ni sẹ́rí ọmọbìnrin tá à ń sọ̀rọ̀ yìí aláàánú nìyẹn gbogbo ìgbà àwọn ló ń tọ́jú yẹn tí ìbá ṣe òun à bóyá kú lójú mi náà bá a jẹ́ àbáyé ó ṣe wá ní jẹ́ fún òun. ọ̀rọ̀ tẹ́mi sọ ní òye ọ ni àbí tí ń ṣẹlẹ̀ ní òye. ọ̀rọ̀ sọ yẹn pé ìyàwó mi ló wà ń jẹ ọ̀rọ̀ mi. mo ń gbé wọn ní ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ṣàgbà wá torí mi ti rí yín fún mo ní kí n gbà á ti yín ẹ dọ́kun dúró pọ̀ rẹ̀ ojú òní tẹ̀lé náà. ọ̀dà lójú kó o mi délé. mo sọ fún un. Ah, ah. ìwọ ò ṣe sọ fún pọ́jọ́ tèmi ẹ ti mọ ara ọjọ́ bì nígbà èmi rẹ ti mẹ́jọ lọ bá dúdú nù funfun náà rẹ̀ ọ̀dà tó bá jẹ́ pé tí mo ṣàlàyé fún mi ọ̀dà ìta àti ìta. mo fọ́n kan orí síbẹ̀ náà ni ọ̀sẹ̀ síbẹ̀ náà. tó fi wá dọ̀sẹ̀ níjọ́ ọba mọ̀délé tó ọba kọ́ sùn yẹ́ mọ́sàsù péye o ipò wa jí ní dédé aago kan lóru ọwọ́ àfọ̀sẹ̀ ìwé tó ọba fi fọ̀sẹ̀ ìwé ìwọ lọ padà sùn àpẹẹrẹ tó ọba wá rí <laughs> wá jábọ̀ fún ìgbìmọ̀ gbà. ìdájọ́ tó ń lọ ìgbà máa má yìí èwe yìí ẹ kéwèé sá ọ̀tọ̀lá lákọ̀wé ọ̀tọ̀lá lákọ̀wé. ọ̀dà ìwẹ́ mo ní òfin wẹ̀ tọ́ sì ti wẹ̀ láago kò rú sùn nígbà lẹ̀ bá mọ́ wàá fún mi lábọ̀ nígbà lóòótọ́ máa gbàgbé tó lọ pẹ̀lú ìgbèrè ìgbà wọn ó ti rí ìdẹ̀kánì àṣálù wà láàánú kìíní àti kẹrán jẹ ní olóko tó tún tàkùté ṣe ẹran orí ẹ ló ń wá ẹni bẹ̀rẹ̀ tó ń dẹ òkété o má gbàgbé. àwọn bá ń dàkàlà bá kú láyé àkàlà gbòdì ọ̀run mọ̀. ilé arákùnrin o gbọ́ ní táwọn ọ̀sán yìí ń sọ fún mi ni pé ìyàwó méjì ló fẹ́. o gbọ́nà tí bàbá kó tó máa jẹ́ bẹ́ẹ̀ jẹ́ ifá ní ọ̀sánlù gbogbo ìdó ọ̀sán sákolokolo bí ọgbẹ́. ebè ń sákolokolo bí ọ̀dà adúbá fún ọ̀sà tó lọ gba àwọn ogbè lọ́wọ́ ìyàwó méjì ló fẹ́. ẹ bàbá ṣe rí gbogbo èyí tí ẹ̀sìn kò rílì yé mi àmọ́ èyí tí ẹ tẹnu mọ́ bẹ́ẹ̀ nípa ti ìyàwó méjì yẹn fún mi kankan ló yé mi bẹ́ẹ̀. bàbá bí mo ṣe ń jẹ káàkiri náà ni mo rò pé tí n bá dé ọ̀dọ̀ yín bóyá àwọn ọ̀tá ìtumọ̀ akọ́kọ́ tó máa yàtọ̀ sí ìkọ̀tún tó ń gbọ́ látàkùn. ifá ìparọ́ ọ̀pẹ̀lẹ̀ ìṣèké ọ̀rúnmìlà ò ní sọ̀rọ̀ kó má sọ ti ń bẹ àwọn ọ̀sán ìtí mo jókòó tì ní àyín wọn kì í parọ́ fún mi ifá jẹ́ kó má yé mi pé ìyàwó méjì ló fẹ́ àti pé ifá jẹ́ kó má yé mi pé gbogbo ìrẹsì ń bẹ lókèrè ìgbà tó bá tó fẹ́ yàwó méjì ni ó tó tọ́ ẹ lọ́wọ́ àti pé èjì ó gbé ní bátọ́ bí ọ. ṣíṣe kò sí àìṣe gbìyànjú àpamọ́ a jẹ́ pé alátiṣe ara mi alátiṣe ara mi. tó bá kọ wájú sí ọkọ òta tó bá kọ ìṣe ọkọ òjọ náà fà tó bá kù wọ nìkan nìkan kó o tèrò ara rẹ pa. ọ̀bọ kúkú gbọ́n tìǹú ọ̀bọ ló ń ṣe àjòyè apanilẹ́kùntàyè kúkú gbọ́n ló ń ṣe. ẹ wá wò tán àlàyé ẹrù ilé bá rí ẹ̀rà ní kí ni kí ni mo rí nínú ni. àmàlà tó jẹ lálẹ́ àná ẹ bá má tẹ̀ báwọn kò má jẹ. ẹ kúṣẹ́ o nínú èèwọ̀ ṣé bí mo ní kò yọjú sí mi ni. àmọ́ ṣá o tókè bá kọ̀ tó lòun ọ̀lọ́ bá mú ọmọ mọ ọmọ àti wàá bókè. ẹ jọ kí lè fẹ́ gbogbo ẹ máa sọ̀rọ̀ yín mo ń gbọ́ ẹ ṣáà rí i pé mo ń ṣe nǹkan lọ́wọ́ ni màá tọ̀ ọ̀kan tó ń tọ́jú ìwọ ló bá sọ̀rọ̀. níní ẹ̀wà orúkọ tèmi ni àyìndé àmọ́ ọ̀rọ̀ òṣèlú sọ ní fìtílà fún ló bá sọ̀rọ̀. máa gbá ojú ẹ o kò tọ́ kínní kò kókó kúrò ń bẹ̀ kò kókó máa tọ́ lọ kó lọ bá sọ̀rọ̀. bí mo ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan orúkọ mi ni Àyìndé èmi dẹ̀ wàá mọ nǹkan tó ń bí ẹnu rẹ̀ èmi mọ̀ wípé o ti mọ̀ nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ ló ṣe kọjálẹ̀ pé o ò ní yọjú sọ̀rẹ́ mi ẹ wá wo ọ̀rọ̀ mi bí igi tẹnumọ́gi oògùn ni tó bá jẹ́ mi ní omi ní dẹ́yìn wo èmi ò kọ̀ kí èmi ò kọ̀ kí n sọ pé mo nífẹ̀ẹ́ èèyàn èmi máa ń nífẹ̀ẹ́ èèyàn tọkàntọkàn ni mi ìdẹ̀ sínú àwọn ọkùnrin tẹ́kọ̀ wọn máa tẹnu bọlẹ̀ torí nǹkan tó ń fẹ́ jẹ mo fẹ́ fẹ́ tó mo fẹ́ gbé sínú kọ̀rọ̀ yàrá mi ni. ẹ ẹ ní sùúrù náà ẹ má làágùn jìnnà ṣe ibi tẹ bá dé yẹn ó tó gẹ ẹ má bòpò lọ́lé olóòrùn mọ́ gbogbo nǹkan tó wà lọ́kàn yín máa tẹ́ ẹ̀ sọ gbogbo ẹ̀ ló lé mi bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe lanúlẹ̀ gbogbo nǹkan tó ń rókì lọ́kàn yín gbogbo ẹ̀ ni mò ń gbọ́ ah. kókókó ah, bí mi ò nífẹ̀ẹ́ yín rárá ni mi ò lè fẹ́ yín àyè má ṣòkò ṣe wàhálà mi ò nífẹ̀ẹ́ yín ẹ jọ ó dàárọ̀ irun ìdílé ẹwà ìdílé ẹwà yàtọ̀ lọ́wọ́ máa burúkú ìgbà mi á bá ojú ẹ̀ fún ẹ̀sìn ara rẹ̀ sọ kí fún mi dáre àṣálù tún tàkùtẹ́ ṣe ẹ̀ràn orí ẹ̀ ló ń wá ẹni bẹ̀rẹ̀ tó ń tẹ òkété o lọ́mọdé. iṣẹ́ tí mo ṣe fún ọ yìí. Ah! wọ́n ní oògùn tí ò kewí ẹ̀kú kan ni iṣẹ́ yìí bàbá mi lọ́kọ́ mi <laughs> àdìgbò ọ̀kì kìí séèyàn bẹ́ẹ̀ ẹ̀yìn sórí eléyìí bàbá ti fi sínú oúnjẹ fún yóò jẹ ọba ti á bọ́ sí ilé ní báyìí ọbọ ẹ̀yìn sórí gbogbo tó yẹ kó wọ́n wá máa ṣe gẹ́gẹ́ bí ọkùnrin ìwọ lọ́ọ́ máa ṣe ẹ̀wọ̀n ó lórí bàbá kódà mi ò kò sú mi ẹ máa ṣe kó sábà fẹ́ yàwó lé mi ṣé ẹni tí ò lówó tí ò fi lọ ẹni tí ò rẹ́wọ́ mú lẹ́nu a máa rẹ́bìnrin fẹ́ á ti bọ́nu ọ̀rẹ́ kan ló lè fò. bàbá sì ra jẹ́ o jẹ́ mọ́ gbọ́ wọ́n jẹ́ tí ìbí ọ̀dì lórí ẹ̀. ọ̀sẹ̀ ọ̀sẹ̀ wo àwọn ọmọdé tì rẹ̀ ẹ sọmọ bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ́ mi ni tọ́pọ̀ yìí ń lọ fún mi ẹ̀ Aṣọ́bìnrin Nika obìnrin lèké lẹ́yìn tèmi rò wípé ńṣe ló nífẹ̀ẹ́ mi ńṣe ló ń tọ́jú tó wọn máa ṣe pẹ́pẹ́ fúró pẹ́pẹ́ fúró ìyàwó gbọ́dọ̀ jọkọ mi tí mò ń pariwo káàkiri pé obìnrin mi gangan olólọ́ọ̀ fi ṣe áńgẹ́lì fún mi àṣé ẹ̀yìn mi tí mo ní kó wá ké tí ìfọwọ́ra mi lẹ́yìn tèmi ní ń dùn mọ́ mi àṣé ẹ̀gún báyìí ló kó dání tí fi ń gbomi lẹ́yìn tọ́pẹ́ ẹ̀yìn mi ti bó àmọ́ sori lọ́tẹ̀ tí mo ti mọ̀ táṣílẹ̀ ti tu ti mi lọ́wọ́ kò ní bọ́ bẹ́ẹ̀ mo sọ fún ọ. ẹ bí gbèsè ayé obìnrin ṣe rí èlò tìjú ló ti fojú ara rí mi obìnrin tó ń wò wọn ò ṣe é súnmọ́ wọn ò sì ṣe é rí sá àmọ́ ètò ṣe kúkú ń bẹ tẹ́mi ó sọ fún wọn ni wípé ọ̀dọ̀ bàbá má fi bẹ̀ẹ́ lẹ̀ tọ́ ọ bá fẹ́ tọ́ ọ bá fẹ́ kí n tó rí un kí n tó bójú ara rí un tọ́ ọ bá fẹ́ kó wá sí musẹ́ o. kí àlọ́ sọ èyí àbí kí n gbẹ́ni lọ kí n mọ sùn bẹ̀ kí n mọ jẹ́ bẹ̀ kí n mọ mú un bẹ̀. tí orílẹ̀ kan tí mo ti mọ̀ táṣírí ẹ̀ ti tuntun lọ́wọ́ hmm. má jẹ́ kó yé pé. ọkùnrin mẹ́tàlá ni mi tọ́yìn tí ń fi ojú rẹ̀ hàn wọ́n fi ojú rẹ̀ hàn mọ̀ bó lélẹ̀ mi ní jẹ́ báwo ah mi ni yóò bọ́ torí mo ti mú báyìí bí kọ́ mo ti mú ọrùn ọwọ́ báyìí mo ti mú ẹni tí èèyàn bá sì ti mú bí èèyàn ju ìjàbọ̀. wọ́n jọ bọ́ ọ agbádùn ah, mi tó wọ́n jọ bọ́ ọ jẹ́ǹdì lè máa lọ. àmọ̀ ẹ̀jẹ̀ wọ́n náà rẹ̀ wọ́n náà fi tèmi tàbí bá bọ̀. ọ̀rọ̀ obìnrin jẹ́ nínú o. Bye-bye. Ah. Ah. Bye-bye wo ọ̀rọ̀ kan mo wá bí o fún o ò ní ṣe orí burúkú nǹkan ẹ̀ ò dẹ̀ ní dìbàjẹ́ orí akọ̀kè mo lórí akọ̀kè ẹwẹ́ ò dẹ̀ ní dẹrù ẹlẹ́rù inú àádẹ́dùn kálẹ̀ o ò ní ṣe orí burúkú. ẹ gbàgbé sọkọtẹ bá wa ah, ẹlẹgbàdàgbàdàgbàdà láti ẹkọ wọ́n tó bá bá gbogbo ọgbọ́n òun ní kẹ́ sọ sọ́ọ́lá ni ajé ní mú ní pẹ́kọ́rọ́. bẹ́ẹ̀ ni ajé ní mú ní pẹ́kọ́rọ́ ṣé o rí ọkọ ẹ̀ tó jọ rẹ tọ̀dọ̀ ti tèmi ó ṣe àṣemáṣe pẹ̀lú ọmọbìnrin ó fún ọmọbìnrin yìí lóyún. nǹkan nǹkan ẹni èsì ìdí méjì kínú bíyàn o ti understand mi ó yà ìwọ kúnlẹ̀kúnlẹ̀ kan kí ìyáálé ẹ ọmọ ẹni kò tí ìyàwó ẹ ọmọ ẹni. mọ́mì wa ẹ ẹ àmà inú mi dùn pé bí wọ́n ṣe rò ní yín ni mo ṣe bá yín wọ́n ní oníwà tútù bí àdàbà ni mo dẹ̀ nígbàládùra wípé lágbára ọlọ́ọ̀ nínú ilé àjọ màmá kọ́mọ lù. àwọn olùkọ́ rẹ̀ ni ó ní oyún fúta ni ẹ wọ́n ti bèrè wọn lórí burúkú gan tàbí ìyàwó òṣì à ah! wọ́n tẹ̀sán nípa fẹ́ ẹ ẹgbẹ́ kọ́ kí ló kọ́ fún ẹ̀rù ṣùkẹ̀lẹ̀dẹ̀ owó ṣe rí rádaràda ṣọlá tí mo bá kì ẹ́ ó yẹ wá gbẹ̀yìn ẹ̀ jáde mi nítorí mo kò ní gbẹ́ omi gbẹ̀yìn kó tún gba ṣọṣọ bí mo ṣe ń wọlé ilé yẹn tí mo bá padà wá bá yín bí tí mo padà wá bá yín bí kò sí nǹkan méjì ikú ni. màdìyà wọ́n kú ọ̀rẹ́ mi orí ẹ̀mí mi ló fún àkùbá yìí bá wa balẹ̀. ní kó máa lọ lé wọ́n ní ikú làwọn fẹ́ lọ mú wá láti inú ilé. kọ ikú kankan ò sí ẹbí ẹ̀ bá ní ilé ẹ̀ ló wà kò sí kú kò sí kú kankan mo ní kò kẹ́lẹ́. ẹjọ́ máa lọ ẹjọ́ máa lọ. àbí mo bí mo fẹ́ sọ̀rọ̀ obìnrin ni bó ṣe yẹ kó ṣe ló ti ń ṣe yẹn wọ fílẹ̀ wọ fẹ̀mí ẹ̀ balẹ̀. kí ló rí kí ló kí ló kí ló ẹ̀fẹ́ ẹ̀kọ́ yẹ kó ṣe àti mo fẹ̀mí ẹ̀ balẹ̀ nílẹ̀ lọ wà nínú ilé ọ̀. ó dé ń dábọ̀ ọ̀rọ̀ yìí o ṣé kìí ṣe wàhálà ní fẹ́ fàṣàrà mi lẹ́sẹ̀ báyìí. mi ò ní ṣe o mi ò ní ṣe o mi ò ní ṣe o. ṣé nǹkan tí bàbá sọ fún mi ṣé ìnira ní tẹ̀lé láti ṣe láti ṣe àlẹ́. bàbá bẹ́ẹ̀ ti wí lọ́wọ́ yìí ohun ọ̀rọ̀ rẹ̀ ni hmm. àwọn olóhùn fojú òun òun ríyàwó òun báyìí òun ríyàwó òun báyìí òun ríyàwó òun báyìí. ó sì tún lára ẹ lóru ọmọ kúrò ọ̀sán pọ́n kánrínkánrí ọba olúmọkè kùtùkùtù ọba àmọ́gbò hmm. ńlọ́dí afọ́sẹ̀ tí gbayì lóru ìwọ ọ̀fàfọ́ ọmọ gbọ́ ọ̀sán ní gbayì lóru ọ̀rọ̀ wo nírú wọ́n sọ tá a pa ọ̀bàrọ̀ ń bẹ̀ ẹ́ ebi ń gbà mọ́ fẹnu ara mi sọ fún tí òye wàá jẹun fún légbòogi tí èyí kò kò lọ ó ti fojú ara rẹ̀ ní báyìí. Ah. jọ́wọ́ ti dọ́dọ̀ tèmi gbẹ̀yìn tó ti wá sọ fún mi olóhùn ó tún wá ìfojú mi rẹ̀ tí ń bà rí lọ́la lókun. nígbà tá a sì ṣe bí fún gbogbo ìgbà yòówù tó bá dé ah. eh, eh, ọ̀ka àbọ̀ náà ni bàbá ti ṣe ibi fún yàrá ẹ̀ lè sá fún yàn àbá lọ́wọ́ bàbá wa wa ló sì ní dáwọ́ ẹ̀wò. Eh, ẹ ẹ mọ kí mo gbàgbé bó lọ́rọ̀ ti tèmi tá a sọ tẹ́ ẹ bá tọ́jú lóòótọ́ ni mo gbàgbé mi ẹ ọ̀nà pọ̀ iye mi lọ́sọ̀ nílẹ̀ mo gbàgbé mi àmọ́ kó o tó tún padà wá lọ n ti bọ́ sílẹ̀. láàrin ìwà ní kókó wà sísọ̀tọ̀ tó yàn láàyè tọ́nà ẹ̀kẹ́ka ní òwò nǹkan ó ti ṣe tí mo ní kó kí ni nǹkan ibi mo sọ fún pé ó fẹ́ bẹ́ẹ̀ ni àtijọ́ tẹ́ ẹ ti sọ fún wa tá a ti wá bí tẹ́ ẹ ti sọ tẹ́ ẹ ti sọ yẹn àtijọ́ yẹn bá a ṣe ń bá a sọ tá à ń bá a sọ bá ikán ìjọrí bọ́rọ̀ ni àbàsọ o. ọ sì rí tọ́bákọ̀ tí òkúta wà ní òsìkú kéke yà fún alábọ̀ àwọn èsèké níta bá sì sọ lónìí ogún ọdún lónìí kéèyàn mọ́ mi. ó ṣe pàṣẹ o káàró ní ọ̀rọ̀ wọlá wa rí lórí ọ̀rọ̀ ìwọ àtọ̀rẹ́ mi nínú ẹwà àmì òṣètọ̀rẹ́ mi yóò tọ́jú ẹ iye ọjọ́ ọlọ́run elédùnmarè gbọ́ iye ọjọ́ o sì ìwọ náà dá lọ́wọ́ mi àwọn kò tún tọ́jú ẹ ju bó o ṣe wà tẹ́lẹ̀ lọ káyọ̀ orí pẹ́wà yìí ń bẹ orékè bọ́ọ̀rẹ́ ẹ sọ̀rọ̀ kó ṣe tọ̀rẹ́ mi èmi ò tọ́jú ẹ̀. ọ̀rẹ́ mi ti gbọ́ wò ó jẹ́ kí n tètè ọ̀rọ̀ kan èèyàn eléré èèyàn báyìí kọ́ tètè mọ ṣe wàhálà kan kiri ó tọ́jú ẹ̀ tí àwẹ̀ wa jáde ọ̀rọ̀ ẹ̀ wá wo. ṣe kí ni ọ̀gá ń sọ lẹ́nu yìí bíbí lẹ́jà rẹ̀ ọdún ìlú ìkú ẹ̀kú ìdókòwò ìsọfọ́rọ̀ yóò dáa dídá lọ́mọkùnrin ní ju owó tó láwọn ọmọ rẹ̀ ọkùnrin bá bẹ̀ àmọ́ ṣẹ́dúnì ni mo ṣe wà mi ò lè fẹ́ wọn mi ò lè fẹ́ wọn ni torí mi lè jẹ́ kí èèyàn kan wá kó bá mi mi lè kó sájàgbọ́ ọkùnrin láyé mi mo ṣe wà mi ò lẹ́mi wàhálà ìjọba jẹ́ kí èèyàn kan kẹ́mi mi sókè mi mi ò ṣe o mi ò ṣe bí akọ máa lọ́rùn lọ wọn. ẹgbẹ́ ìyá mi mọ̀ bọ́ọ̀lù rẹ̀ mọ̀ bọ́ọ̀lù rẹ̀ ṣé tẹ́ máa ti dùn lẹ́bàá ẹ̀ máa hàn ni kó sílẹ̀ ni ẹ máa kó mọ́ra. Ah, ah, èèyàn rè é ebi ẹni tí ẹ̀dá ti ń sí gbẹlẹ̀ èèyàn lè rí wọn kán sọ pé àwọn ọ̀rẹ́ èèyàn à ah, ẹgbẹ́ mi ẹ̀yin lè ń dá mi dúró wípé ń dá dúró ayé mi pọ̀ púpọ̀ àwọn ọmọ bàbá gbẹ́ wọn ìdí ìsinmi lágbègbè wọn lé ní ká nìkan ní ẹwò ẹwò mi fẹ́ fẹ́ gbọ́ èmi ìṣetán èmi ìjẹ́kẹ́ gbọ́ tèmi lórí ọkọ náà. èmi ò mélòó mo ń sọ fún yín sẹ́yìn ní òtún wẹ̀ kí ni mo ní wọ́n wá lálẹ́ yẹn gbọ́n mi ẹ kí láyé fún oríire ẹ̀rí wọn ni wọ́n sì gbẹlẹ̀ ìhù tí ó ń sọ ẹ má dà lóhùn ọ bó ṣe máa ń ṣe ṣọṣọṣọ nìyẹn o èmi ò ní wọn fẹ́ ẹwẹ má bínú mi ò lè fẹ́ yín ni ẹ dá lọ́mọkùnrin àmọ́ mi ò lè fẹ́ yín. ẹni dá ìyá rẹ ó ti gbà ó ti gbọ́. ṣé èmi ni ò wá ṣé mo gbé lọ kárí rẹ ṣé àwọn kókó rò ní báyìí nǹkan tó bá ní jẹ tí èyí fi mi ní mo fẹ́ fẹ́ tán ni máa gbé tán ni bí ìyàwó pàdé fẹ́ sí kọ̀rọ̀ yàrá mi ni mi ì fẹ́ síta. ẹ já lọmọkùnrin àmọ́ mi ò lè fẹ́ yín ni. ní ẹ wò bàbá wa ọ̀dọ́ tèmi kẹ́ ẹ wò ẹ wojú mi níjó lẹ́bi sùn wa. Ah, ah. ojú ti yé sọ̀rọ̀ o. ojú yá mi ò ṣe mi ò mi ò gbà mi ò bí mi ò gbọ́. afẹ́fẹ́ ti fẹ́ àti ní fùrọ̀ èdè yẹn àṣírí ẹ̀ ti túlẹ̀ mi lọ́wọ́ ìwọ ìwọ àṣẹ ọ̀rọ̀ wà ń di ọ̀rọ̀ tètè mi tẹ́mi ṣe bí àmọ́ ti rí yàn gidi tí mo ṣe bí àmọ́ ti rẹ́ ní bójúlé tí mo ṣe bí mo ti rẹ́ ní fẹ̀yìntì ó wà nọ́ọ̀sì síta lórí ọ̀rọ̀ mi àṣírí ẹ̀ ti tú o. bàbá àṣírí mi wá tún kọ́. àṣírí ẹ̀ ti tú ṣé o ti ṣe kankan o ti ṣe kankan bàbá jẹ́ kó mọ̀ yìí pé ibi wọn pa ibẹ̀ ni wọ́n gbà wá. o mọ̀ tẹ́lẹ̀. o mọ̀ ó mú ọṣẹ fẹ́ mọ̀ báyìí ni wọ́n ṣe tọ́tọ́ máa gbà mí báyìí. ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní mi ò tí ì dúró èmi àti ẹ bẹ́ẹ̀ ni. iṣẹ́ ní ayé rẹ̀ ti máa ṣe ni mo dẹ̀ tó ń fúnlọ oúnjẹ ni mo dẹ̀ tó ń fúnlọ aṣọ ni mo dẹ̀ tó yẹ pé ìwọ lọ́dọ̀ kọ́ lóde tẹ̀mí díyàwó. o wá sọ mi. mi ò di ẹ mọ́lẹ̀ mo mójútó ẹni torí mi ò rẹ́dì láti gbàyàwó wọn ò fẹ́ mi léèyàn wọn ò dẹ̀ lè fẹ́yàn lé mi. ṣé o ṣe ìwọ náà bẹ́ẹ̀ ni tó bá wù ẹ́ tàbá ìwà ni olúwa abẹ́ yóò jọpọ̀ ẹni àsìjálẹ̀ ẹni kí ló tún fẹ́ kọ́ lọ́ọ́ ṣe fún ẹ. ṣé torí ibẹ̀lẹ̀ yóò bá jọpọ̀ ẹni àsìjálẹ̀ ẹni ló ṣe wá sọ mí di ìjókòó bẹ́ẹ̀ yẹn kó máa jẹun mo wá sọ fún ẹ pé sóore mo ti já mo ti já ní ìjàkújà mo ti bọ́ ọmọ ẹ lọ́wọ́ sórí ìyàwó tó ní kí n má fẹ́ yẹn ìyàwó tó ní má fẹ́ yẹn màá wá fi ojú ẹ̀ hàn mọ̀ bó ṣé mẹ́ta ló ní má fẹ́ tẹ́lẹ̀ ìsìn ibù kí n bá rí ẹni tó bá fẹ́ mi lọ́yẹ́ máa lọ wá ìyá kan tí ó kú máa wá ìyá sẹ́wọ́n bí ẹ̀. wọ́n bí alájà ẹni náà. wọ́n bí alájà ẹni náà. bẹ́ẹ̀ ni mo sọ. bí kúndó ló kó bí gbàgbé mi ẹnu ẹ̀ lèmi àti ẹnu. èmi àkẹ́ àti kí ẹ̀sẹ̀ fún ṣòkòtò. jẹjẹ ìwọ ti gbàgbé ni níjọba jọ sọ̀rọ̀ mi wọlé tọkọ tìyẹ bá ti balẹ̀ ìwọ wá fẹ́ ìyàwó mẹ́ta lémi ìyàwó mẹ́ta tán ẹ kí ni o ò tí ì rí nǹkan kan mo ṣẹ̀ṣẹ̀ tẹsẹ̀ kan náà bọ́ ṣòkòtò èmi àti ẹni bẹ́ẹ̀ yọkọ máa wọnú ilé wọn tí bí aláya ẹni náà dá èmi ṣé mo sọ pé ó ti sú mi láti tọ́jú ẹ ṣé mo sọ bẹ́ẹ̀ mi ì tí ì sọ bẹ́ẹ̀ bàbá tí mò ń lò tẹ́lẹ̀ máa wá pààrọ̀ ẹ̀ máa tún wá náwó gan mi. màá wá sọ fún ọ pé o oh, mi oh, pa kádàrá mi da kàlẹ́ fọwọ́ àbọ̀ sẹ́yìn ó fọwọ́ mi. kádàrá yẹn jọ mama road. ìyàwó mẹ́ta tó wà lóye tó sọ di méje tí mi bá fẹ́ wò ó kúrè ah. tí mi bá fẹ́ tí mi bá fẹ́ ìyàwó méje. ògùntúlẹ̀ wọ́n ti di ẹja ó lè fẹ́ ìdókòwò èmi àti ẹ̀rọ àtàkùn ó kò sí tó jọ ìwà fẹ́yàwó lẹ́mi èmi èmi wọ́n ti bí yàrá yẹn nínú ọ̀dà báyìí la ṣe ṣe wàá tún wà lọ tún mi ṣe ṣe fẹ́lẹ̀ tí mo ṣe ló ń pariwo sí èmi òwò fẹ́yàwó mẹ́ta nínú ilé èmi àti àwọn òṣèlú náà ilé wà láti wọ́n ní ilé. bàbá olúwa ń tẹ ihò tiẹ̀ náà nísàlẹ̀. nǹkan mi ṣe ọ́ ìwọ náà máa ṣe nǹkan mi ọ̀rẹ́ ò ní dàrú ayé òsì ní fẹ́ gbà fún ọ lóúnjẹ ọkọ rẹ tọ́jú ọ̀rẹ́ mi ọ̀tà sí àgẹ̀rẹ̀ o hmm, ọ̀tà sí àgẹ̀rẹ̀ arábìnrin tó ń wò lẹ́gbẹ̀ẹ́ mi ìyàwó ọkọ rẹ ẹ wá fi ọba ń fọwọ́ wọ́nú kọ́ ọba ń fà mọ́ra ọmọ dáadáa sí i. kò sí wàhálà ìyàwó mi jíjẹ́ ìṣe ìṣe. àmín àmín àmín àmín. Dr. Waters. Máa jò wá, a ní ṣe jókòó. Òjò wà bẹ́ẹ̀, òjò wà bẹ́ẹ̀, ọmọdé àti ẹ̀ jẹun ẹ̀ náà. Ẹ jẹ́ kí o bá wá nǹkan tí máa jẹ àti nǹkan tí máa bọ̀. Ilé mi bí ẹ̀ o. tó o bá dé bá a ṣe jọ jẹ́ ohun tí mo fẹ́ sọ yìí ń bá ti sọ fún un. ẹrù ẹlẹ́rù olóoru tó ń fa tiẹ̀ lọ́wọ́. ẹrù ẹrù ẹlẹ́rù ẹrù ẹlẹ́rù olóoru tó ń fa tiẹ̀ lọ́wọ́. ọlọ́run ìyìn rẹ̀ mi mi ń fa ẹrù ẹlẹ́rù kan lọ́wọ́ ìdìrẹ̀yìn ẹlẹ́rù. tọ́ o bá rù ẹrù ẹlẹ́rù tó o sì fà lọ́wọ́ má rẹrù ẹlẹ́rù kan fà tiẹ̀ lọ́wọ́ o má dá sí ohun tí ọkàn ọ kódà má làjà ẹ má parí ìjà má làjà débi pé ọ wàá sọ̀rọ̀ tí ó bù ọ lọ́wọ́ o má dá sí ohun tí ọkàn o má rẹrù ẹlẹ́rù kọ́ fa tiẹ̀ lọ́wọ́ o kòròkòrò làwọn mẹ́fà di tí wọ́n bá ní kó ṣe kí ni o. mo ti ọkàn ọmọ kò bẹ́ẹ̀ lọ. Agbẹ̀magbẹ̀rẹ̀ pàdé ọlọ́pàá tó wá bá mi bí ibi tí ló nìyẹn o. ọ̀rẹ́ mi inú mi kàn máa ń dùn ni torí bí mo ṣe ń wo yìí mo mọ̀ kọkàn ń tọ́jú ẹ̀ tó ṣe lójú ẹ̀ ṣàbẹ̀rẹ̀ sí ní dán àbórí àbúrò mi. àwo ẹ ká má parọ́ ọkọ mi tọ́jú mi ah, kò sí nǹkan tó fi dùn mí àgàgà ìyálé mi ah, wọ́n ṣe ń kẹ́ mi lójú báyìí ló ń kẹ́ mi ní gbogbo nǹkan ló fi ń tẹ́ mi lọ́rùn hmm. ẹ wo mo dúpẹ́ tèmi o ah, ẹlẹ́dàá mi mo dúpẹ́ o àwọn èèyàn gidi ni wọ́n o ẹ jẹ́ àwí ìyáálé kíni wo ìyẹn gan ni màá fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. sórí ilé ayé tá a wà yìí àrà gbé ni ẹni tí ò bá ro ò lè gbé ó ń fi ọlójú ó ń fi ọmọ irọ́ ló ń pa á fún ẹ. àwọn tó yóò mọ mọ yìí mm. tó bá mọ ìyá tí mo sọ yìí wọn kẹ́mi gidi gan ni ìyáálé mi tí ló mú mi bí ọmọ báyìí tó ń tọ́jú mi. Ah, ó ní ìyá wí ní sùúrù àní ọgbọ́n tèmi ó tèmi. bẹ́ẹ̀ ni kó jáde kó wá ṣe nǹkan gidi torí lásìkò tó wà yìí ọkọ ẹ sì ń gbọ́ tiẹ̀ ìwọ ìfẹ́ rẹ sì ló wà lọ́kọ ọkọ rẹ lọ́wọ́lọ́wọ́ báyìí wàá ṣe pa ni torí tó o bá rìn sí i òní pẹ́ gbàgbé ẹ̀ tí ó ti rántí ìyáálé ẹ̀. torí sori ìrà kò fẹ́ràn kòkòrò dènú kíkí ní báyìí aláyé fẹ́ ní mọ o ní láti jáde síta. kó ṣe nǹkan kó ṣe nǹkan tó ń fẹ́ lásìkò tí ẹ lọkọ rẹ ń gbẹ ó mọ̀ di pé yóò wá yíjú padà sí ẹ kò ní gbó tiẹ̀ mọ́ o. ẹ̀wẹ̀ ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ jára yín ẹ mọ́ dọ́ọ̀lù ara yín ṣé níbẹ̀ tí ń wo àwọn yìí àwọn ti rí nǹkan tó ti pọ̀ ni ebe ni pọ́n ṣàlàyé gbogbo ẹ̀ fún tí ó yìn nàná rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ẹ fọ́lọ̀ wọn ẹ tẹ́tí sí wọn ẹ fọ́lọ̀ wọn gidi kí ní dẹ́pẹ́ ìyá lẹ́yìn nífẹ̀ẹ́ yín kó sífẹ̀ kankan bì kan ẹ̀yin ti gbàgbé ìyá ìyá yẹn mẹ́tu ẹ rántí ìyá yẹn mẹ́tu ẹ mọ̀ pọ́n mi kéle mi mi ìgbàgbé ọ̀rọ̀ gbogbo nǹkan lèmi máa rántí bí ìbá ti ẹ̀rántí kèsè bírú tiwọn ebí orogún ló pa ìyá yẹn mẹ́tu orogún ló pa wọn ebí ọkọ̀ lọ́ fowó ránṣẹ́ sí wọn láti ìlú òkè òkun nígbà tí ọkọ yín ni fowó ránṣẹ́ sí yìí o àti ti fi nǹkan sára owó. ẹnu èyí ẹnu èyí. má sọ̀rọ̀ lọ́rọ̀ ìwọ owó ló mọ́ gbó tán wọ́n wo owó rẹ̀ ọ̀rọ̀ tí mi máa sọ ni wípé nílé ìtawà o ìfẹ́ ló ń jọba ń bẹ̀ kò sí kùsínú kọ̀ọ̀kan kò sí wàhálà kọ̀ọ̀kan ẹ̀jọ̀ nítorí ọlọ́ọ̀ eh. ó dà pé mo ti ń pẹ́ torí máa lé bọ́ọ̀sì mọ́ ni. nígbà wo ni bẹ́ẹ̀ máa ń tètè lọ́wọ́ lọ. ìfẹ́ ọlọ́sẹ̀ ni kú ọmọ tó ọlọ́sẹ̀ ni kú bá ní ìsìn kí ni tí wọ́n dá sí gàbó kí ni wọ́n dá bá ọ̀bùn ní ìsìn ní ìsìn ọmọ tó ọlọ́sẹ̀ mi ní ìsìn padà fẹ́ mi mọ́. bọ̀bọ̀. ẹ̀sà iná lárí tàbí lọ́nú oko yín o gbogbo gbogbo oko wa pátápátá gbogbo ẹ̀ ló ti jó. gbogbo kòkó yín ló ti jó gbogbo ìgbìyànjú wa pàbó ló já sí. gbogbo àárí omi. iná ń di gidi ni o tó fi lé tó fi lé yìí ẹ̀pàbò iná yìí ìdílé ọkọ ni o iná yìí iná yìí rárá lẹ́yìn ìgbàmọ̀ràn rẹ̀ dáná báyìí mo tó wá mú kí bọ́ sọ̀rọ̀ ìgbé aláyọ̀ ìgbà mọ̀ràn nìkan. tọ́yìn tí mo jókòó tì ní àyín wọn kì í parọ́ fún mi ifá ń jẹ́ kó máa yé mi pé ìyàwó méjì ló fẹ́ àti pé ifá ń jẹ́ kó máa yé mi pé gbogbo èrè tí ń bẹ lókèrè ìgbà tó bá tó fẹ́ ìyàwó méjì ni ó tó tọ́ ẹ lọ́wọ́ àti pé èjì ògbè ní bá bí ọ. gbogbo ìlú kò ní ló ti jọ́nà tó po bẹ́ẹ̀ gbogbo nǹkan báyìí ò ní bá ìjọba yìí ṣùgbọ́n bàbá ìpè aya méjì ọ̀pọ̀ ogun. bàbá mo jẹ́ pé mọ̀ mo jọ́wọ́ pé kò ju nǹkan lọ. Ah, mo jẹ́wọ́ fún pé gbogbo ohun tó gbé pamọ́ pátápátá gbogbo ẹ̀ lè tutù àjíríà fún mi. mo dúpọ̀ náà tí ìdá ṣe bàbá kan dání àti ilé mo jẹ́ mọ̀ pé ẹ̀yin mi ẹ̀yin ìlú òfin mi táṣí tuntun mo dúró ibi fún un mo ní tó bá tún kó wá bí ìfojú ẹ̀kan torí ẹ̀mí ẹ̀ lérí sí mi èmi náà lérí sí kó tó nígbà tí ó ní kúkúrú bẹ́ẹ̀ ni bàbá mo torí pé ẹ lè nímọ̀ ìmọ̀ yín máa burú sí i. torí ká lè ni kò ní kò ní ṣerú tọ̀ pé. báwo ló dáa mo ní kọ́ ọ lọ ṣàyẹ̀wò kan kó o fi lóko dodo ọ̀rọ̀ tí mo bọ́ sọ kó o fi máa bó ṣe rí. ṣé ṣe táì fojú ìgbò tẹ́lẹ̀ kí ah! bá yẹ kí wọ́n wá síbí kó o pé kí lọ́kàn mi tẹ ìgbàjàbọ̀ sì máa rò ó bí ọ̀bà wá sírú wọn lókè pẹ̀ tó rò páyé lè gún ni máa wà wọ́n yà ní bí ọ̀bá sí wọn tí ò sí ètùtù inú òde ìtubà kò lè rojú arákùnrin. n ò sì fi gbogbo ara sọ fún ọpẹ́ lẹ́gbẹ̀ẹ́ lóbìnrin rẹ níkà gbìyànjú ni ìyànjú tí sì ń tó ojú pé ń olówó la. ó kàn jáde sọ̀rọ̀ ara rẹ̀ kò fẹ́ kó o máa jẹ́ kínní kò fẹ́ kó o kiri jìnnà àmọ́ ń gbọ́rọ̀ ti rí bó ti rí àníbọ̀ bínú ẹ̀yin ìwé bẹ́ẹ̀ ti fojú egbò tẹ̀lé ní nítòkù tá a ṣe. ìlú ebi kò ti jàjà bọ́ ni. ẹ̀mí ní kí n gbéná ojú ẹ̀. Ah, iná kò tiẹ̀ gbowó ojú òrùn ló gbowó ojú ẹ̀. wọ́n wọ́n gbá lọ́dún ìgbà kan ọ̀gbà pé egbògi wà àwọn bàbá wa wọ́n ní kùkùté igi owó bòmí bí ò ṣe sánmọ̀ ojú kan làdá ní. ọmọ pé tó o bá ti wí fún bẹ́ẹ̀ ni ó rí bẹ́ẹ̀ ni àti bọ́mọ bá kọ́ ìlú tàbí fún ìlú ṣùgbọ́n ọ̀jọ̀ bó ti jẹ́ ìwọ ó lè kó tí ń léde sí ìwọ èṣù bèlè dé burúkú yìí orí bó ṣe rí rádaràda ọ̀rọ̀ kó lè gba ọkọ̀ tèmi ìgbẹ́ ò fà má bẹ́ẹ̀ pọ̀ nínú ilé mi má fi lè sú ẹ̀ ní bẹ́ẹ̀ jẹ́ ọ̀rọ̀ ẹ̀ wọ́n ẹ̀ padà àṣẹ tó pé mo ti ń wẹ̀ láti jẹ mo mo mo mo fún ẹ rẹ́spẹ̀tì ìlú ẹ̀sẹ̀ tó lórí burúkú bíkọ èmi kò gbádùn o kò sọ́dẹ̀ gidi gan ni kí ló dé ṣé mi mo ní kó lọ́pàá tí kò bá lọ jẹjẹ náà ni o múra

sọlẹ fún ẹ. kí ni mo sọlẹ fún ẹ. nígbà tí mi kò ní sọlẹ fún ẹ. ẹnu mi sọ̀rọ̀ ẹrú wèrè lẹ́yìn mi tí ò mọ̀ lò ṣé ní kan bíbélì tó wà lẹ́yìn mi. mo fi ń da lérí mo fi ń dọ̀nà mi. lọ́bẹ̀ lọ́wọ́ kọ́ wa máa dá ẹ́ ayé mi mo máa ń ṣe bàṣàbàṣà ni. ẹ gbàgbọ́ ẹ wọ́n lò ẹ wọ́n ṣìṣẹ́ wọ́n kúrò kúrò ni. ọkọ̀ máa parẹ́ dànù. ṣé mo ṣe wà kò sí ìgbàgbọ́ Ah, ah, bẹ́ẹ̀ ni o Adéọlá ẹgbẹ́ ló mọ́ sọ fún wa pé nǹkan òyìn ọlọ́dọ̀ ọmọ ìmọ̀. ọ̀rẹ́ mi ni. ọmọ gbọ́pọ̀nù ọmọ níbi níran ni ọmọ ń pe ọmọ ilé ọmọ tí ò rí ẹni bíi ọmọ dáadáa àdá ilé ń pè lọ́rẹ̀ rẹ̀ irú ọ̀gá ẹ̀sẹ̀ máa ṣàlàyé fún mi ni wò bíi olórí burúkú ọ̀fẹ́ nù olórí ire eléyìí ìsèyàn tó lè máa bá rìn ìwọ lè mọ mọ̀tànjẹ́ ṣàlàyé díẹ̀ fún un sórí ìyá rẹ̀ bó ṣe ń wo yìí ọkọ kò kò wọ́n bọ̀dù nígbà wà láyé ọkọ kan ọmọ kan ni ọmọ mẹ́fà ló sì bì láyé eléyìí ló bí gbẹ̀yìn eléyìí ló bí gbẹ̀yìn bí gbọ̀ ọkọ ẹyẹ fún ni ìyá rẹ̀ kú lé ọkùnrin ni wọ́n jẹ́ bọ́dúlárì báyìí orí wàhálà ẹni tí ń ṣe ná lórí òpó lọ́yẹ̀sẹ̀ ìyá wa ńlá dà alágbèéká tí wọ́n fi gbé òkú ìyá rẹ̀ bọ̀ọ́lẹ̀ wọ́n wá ń jà sókùn táwọn mẹ́fẹ̀ẹ̀fà ni wọ́n ó sin ilé àwọn láwọn ọkọ̀ mẹ́fẹ̀ẹ̀fà tó bímọ fún wọ́n wá ní sẹ́ wọ́n gbé òkú rẹ̀ òkú rẹ̀ bẹ́ẹ̀ ajá ni wọ́n padà sí ìyá rẹ̀ sí boko ose ni ipa bó ṣe pọdún ọlá abẹrẹ sàkẹyà òmu bó ṣe pa sọmi èyí wà ní sórí sẹ ònù àyà nílò òkè ní lọlẹ bí òṣòfà gọyì sórí pé ṣé èèyàn rẹ lélẹ. ẹ dákun ẹ sì kú tán àwọn olùsí olórí bú olókùtọ̀ fún yín pé orí àdá wúlò kẹrẹ mi sẹ́yìn bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ síbi mọ́ra wà àwọn olókùtọ̀ fún yín pé ibìkan náà ti orí àdá kan náà ti yà yín sí. dọ́sà dákun oníṣùúrù fẹ́ ẹ dákun àwọn olókùtọ̀ fún yín ẹ̀ bọ̀dọ̀ ẹ̀ lọ́jọ́ kọrin yín ó pọ̀ kẹlẹ̀ lọ́kọrin yín ó nálé tó yẹ yín sọ́nà yàn dídá láti ń gbà fún yàn ni bàbá gbà fún yàn sí ọ̀nà yàn dídá ni. ẹ Adéọlá so ti rí sọ wọn náà ti rí di ojú ojú ojú ìjà ńlá sa so ti rí pé lè sọmọ rí sọmọ tó ní láàrí àmọ́ dágbàlagbà lóhùn wáyà àyà ni ìrọ̀rùn ọba rí nísìn tó ọba yí aṣọ kó nú ẹ̀ gbogbo èèyàn wà lẹ́dàá ìlú ọmọ fi kegbe. olódúró digidigi olódúró yìí ẹ lọ́wọ́ jẹ lọ́wọ́ jẹ lọ́wọ́ jẹ olódúró yìí kódà kì í ṣerú yín ní bẹ́ẹ̀ ṣé èmi yín náà ń sọ ni kẹ tó fẹ́ kó kẹ tó dé ti àdáńgọ̀ bí ẹni tí wọ́n fi nǹkan ṣe ah. ẹ dákun ọmọ kóra yín tòun ọjọ́ náà tẹ̀lé wọn ọmọ ọmọ kóra yín lọ ẹ kóra yín kò lè. ọlọmọ alábìbáríkà Ọlọ́run òjì okó bí ọkà níwà ilẹ̀ ó sì di kùnà nọ́ọ̀rà ìrẹ́ ni wọ́n bẹ̀rẹ̀ ilé parọ́. olódúró ni ẹ bá wò ó wù àlẹ́ bá fún ìkẹ́ ẹ̀ ẹ̀ ọmọ oníyà hiv hiv lọ́pọ̀ mọ̀mọ́ rẹ̀. ọkọ̀ ọ̀rọ̀ ọmọ bẹ́ẹ̀ bá rẹ̀ lọ ẹ̀rí hàn ibo ló gbá bo sí tẹ́lẹ̀ sí i bẹ́ẹ̀ nu ẹ lọ tó o sì jáwọ́ ní gbogbo àwọn ọ̀rọ̀ àpàlàpàlà tó máa ń wù mí wà láàrin mo ṣàtúndé owó tí mo fi ránṣẹ́ sí ẹ wọ́n ti kò fún ẹ ọkọ̀ gbẹ̀gbẹ̀ owó dà má nà nà o kò tọ́jú owó kó máa mú lò díẹ̀díẹ̀ ni gbẹ̀yìn òṣì lọ ń béèrè mi ò gbàgbé mi ò gbàgbé màá fi màá fi ránṣẹ́ màá fi ẹnu ránṣẹ́. lọ́wọ́ ayé ni rọ́mọ ọ̀run ògbẹ́gẹ́ yegede. yẹ́ẹ̀ yẹ́ẹ̀ yẹ́ẹ̀ kò tẹ́lẹ̀ kò tẹ́lẹ̀. Niye bak? Neyse. Niye bak? Niye? Niye bak? Hadi sọ̀rọ̀. Kí ló jẹ́? Báwo wà lóde? Ẹ sọ fún mi. Ẹni bá ló ṣe ń ṣe ẹ́. Ó fún mi, ó fún mi, kí ló jẹ́? Kí ló jẹ́ sọ̀rọ̀ fún mi? Ẹ ẹ́ níbi ìwà àjọ tó yẹ ọlọ́ọ̀ta lómi. Òhọ́ kí ló jẹ́? Àbújá náà. kí ó dájú kò lè lọ́jọ́ gbogbo òní kò lè bọ́lá jẹ́ àná ò lè bòní jẹ́ ṣùgbọ́n ìbàjẹ́ ọ̀la wa ọwọ́ òní ló wà ẹni ṣe rere gómìnà ṣe lọ́wọ́ ẹni má jẹ́ kẹ́rù ẹni méjì dẹ́rù ẹnìkan ṣàárò ìyẹn ní mọbi tọrọ òwò sí ọ̀tá ọlọ́rọ̀ ọtí ni awíkó tó dání àgbàjà kájú àdìmọ rẹ rú ẹlẹrù fati ẹ lọ́wọ́ tọjọjọjọ ọ̀rọ̀ tí ọkàn ní bọra lẹ ní múra kókó kó tì ló ti rù yí o. èmi náà dẹ̀ ń sọ ọ́ èmi náà ń sọ ọ́. ó rí lára àwọn ọ̀rẹ́ ẹ̀ tó ṣoore fún tó mú jáde nítorí pé èmi ní sòrò ara àwọn ìyàwó ẹ̀ lọ́kàn ẹ̀ ládàáwò. Ah, ó dá gbogbo ọ̀nà àtàgbára tọ́lọ́run bá fún yín ẹ bá mi sàánú rẹ̀ kárẹ̀ tiẹ̀ kó gbádùn ẹ̀ jọ. ọmọ tí ọba jẹ tiẹ bá ti ṣe kí kankan fún mi. ẹjọ máa wọ ẹjọ. wọn wọn rìn lọ́wọ́ wọn rìn lọ́wọ́ máa lọ ilé ọgbà náà. ọmọ bá gbádùn ọkọ sọ ẹnu rẹ̀ kó sì sọ àyè ojú títì wọlé oníkèé wá sọ fún o gbogbo àwọn tó bá ṣe àdéhùn pápá ẹni tó bá jẹ mọ́jọ́ àlàrùn bá tí ń bọ̀ kó ṣe é o kó lè gbádùn délẹ̀ o kálùbáríkà ó sì lè wọ́ṣẹ́ rẹ̀. kó omi tá a bá dà sórí ilẹ̀ ló ń bọ̀ yegede yegede yegede. a ṣe bí ṣe bàjẹ́ ajá ilé ó balẹ̀ ajá akẹ́kọ̀ọ́ àgbo ilé ó balẹ̀ wọn kọ gbọgbọgbọ bí màjẹ̀sí ó lahùn yeye wọn náà kọ́ pé ló kọ́ ìbẹ̀yìn ìyá mi olómi lámù ti fẹ̀jẹ̀ wẹ̀ àyídó torí kòkò tí ń bẹ lọ́wọ́ mi àgbo ní bẹ́ẹ̀nbẹ́ ó mọ̀ fi pàyàwó rẹ̀ rárá èyí ló túmọ̀ sí ifá tí mo kọ́kọ́ dá fún ọ nígbà tó kọ́kọ́ wá tí mo dá ọ̀sán lù ogbèǹjó mo ti mọ̀ pé yóò rí bẹ́ẹ̀ àmọ́ mo ti pèsè àgbo sínú rẹ̀ ó mọ̀ fi pàyàwó rẹ̀ lára ara rẹ̀ ó balẹ̀ àmọ́ o gbogbo amòkùnṣèkà tó ń bẹ nínú òkùnkùn tapà sínú mọ́lẹ̀ fúnra ara wọn ni wọ́n fẹnu ara wọn sọ tí wọ́n jẹ́. bàbá máa dúpẹ́ ní ìyá àdùtà rẹ̀ balẹ̀ gbà obìnrin sáà ń sọ̀rọ̀ nípa èyí mo ṣe ṣe sílé mi mo fẹ́ tán ló dùbúlà ìtàn ọlọ́run màá ní jẹ́ kí n gbórúkọ tí ì tó bá sí nǹkan tó gbé lọ́wọ́ ìfẹ́ bá gbé fún mi tí bá lọ lò ó bó ṣe ní kí n lò ó tó bá ṣiṣẹ́ lára ìyàwó mi bàbá inú mi á máa dùn má máa dúpẹ́. ǹlẹ́ oníṣẹ́ kó má rí bẹ́ẹ̀ gbàkókò yín lọ́wọ́ mi tó bá ti òsì ló ti gbà á tó bá ti fi pa lára ó mọ wípé gbẹ̀dẹ̀ ní rọ́kókò lágbàlá. gbẹ̀dẹ̀ ní rọ́kókò lágbàlá. tútù tútù tálẹ́ olúwẹ́rí. tútù tútù là ń bá lé olúwẹ̀rí. ilé alákàn wọn kì í gbóná. ilé alákàn kì í gbóná. ó pẹ̀sẹ̀ ó ti di ẹnu ààrẹ ó máa. àṣebí àṣebí gbẹ̀dẹ̀ ní irun kókò lágbàlá tútù tútù báyìí là ń bá ní olúwo ilẹ̀ èyí ilé alákọ̀tún ń gbóná. bí ní kí n lò náà ni kò ṣe ń lò yìí ju ohun kúrò nìkan mo ń lò yìí olúfẹ́ ọ̀run kọjá ní fún mi báyìí. òde ní kí o rọ́ọ̀fẹ́ lẹ́nu o ó o kí n rọ́ọ̀fẹ́ o máa ń rọ́ ẹsẹ̀ lẹ́nu bóyá ikọ́ o ti lè dáwọ́ dúró. máa ń jẹ kòkòrò tí ọ̀dà torí ìwúwo ẹ hmm. ṣe ẹgbọ́n tó ṣẹlẹ̀ sí nínú ẹwà báyìí nìyẹn. Hmm. ẹ wo nínú ẹwà nìyẹn ni ló ti dẹrù àrùkàn iná àrùkàn àti ṣé irú àbúrò rẹ wà ṣé kò yẹ kó fi ọ̀rọ̀ yín ṣàkọ́gbọ́n irú yìí ta ni òrìyìn tí ó lóhun ọ̀rọ̀ mọ́. wọn ò lè fà wà sẹ́mọ̀ páwọn lówó olówó làwọn sì ń sátọ̀ lọ. bẹ́ẹ̀ bá lówó lọ́wọ́ sẹ́ẹ̀ lẹ́jẹ̀ lọ́rùn ni náà mọ̀ pé òṣòwò lọ́wọ́ tiwa. ọ̀dà àwọn tí ìgbéraga ti dára mú bá wọn bó ṣe máa ń wùwà nù. kèé ṣe ìgbéraga nìyẹn ìgbéraga kọ ọ̀kánjú àníyàn ọ̀kánjú olè ó lè ní ti ẹ̀gbọ́n rẹ̀ káàkiri wọn náà wù káàkiri àti yóò wuyé gan lẹ́sàn èyí tí ń ṣe gan lẹ́sàn. ká ẹ lè ṣòfò ni. ẹ̀yin gan mọ̀ torí bẹ́ẹ̀ bá ṣòfò kò sí nǹkan tẹ́ ìpọn àfi kẹ́ ẹ ṣe é dákun ọ̀rọ̀ olóró lẹ dẹ̀bi ti àyàkọ́ yìí lẹ́kẹ́sẹ̀ lẹ́sẹ̀ ẹ́ lẹ́sẹ̀ ní sùn ti bí sùn ti ẹ̀ ń gbin ọ̀nà tó lẹ́kọ̀ọ́ fi ń sunkún lálẹ́yà tí fi ń sẹ́rìn rí ẹ̀rí báyìí yìí ti bàjẹ́ ìwà àjòkò ẹ kẹsẹ̀ lẹ́sẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ ẹ̀gbọ́n rẹ tèmi ẹ fi ń sàkúrọ̀sọ ah, ah, ah, ó mọ̀ ṣe o àánú ti yín ọ̀sẹ̀ mi o bí àmì olórí burúkú bá sáǹfààní atọ́kú mọ̀pọ̀ àmọ̀lọ̀ ọ̀rùn mọ́lu ẹ̀gbọ́n yín táyé tí wọ́n ti bàjẹ́ kọjá àlàjì tó wá jókòó tó jókòó tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò tí ò tọ́ sí tí ò gbẹ́nu rẹ̀. ẹ dúná síkírẹ́ ẹlẹ́ẹ̀kẹrin dínlógún àwọn ìdá ìwé ẹrí bíi búrẹ́dì tó bómi tó yẹ kọ́ ẹ máa gbẹnu ẹ lọ́rọ̀ wí ṣé fẹ́mi ni ìyìn ni ṣé wọ́n máa sọ̀rọ̀ àmàrà kọ́ kẹrin pa ni ẹ̀rì jẹ́ káyọ̀ gangan sọ ọ̀rọ̀ kí wọ́n sọ pé ìyá mọ̀jà àwọn òṣìṣẹ́ àwọn nù mọ̀lẹ́bí àwọn ọ̀fọ́ sí àwọn o ẹ̀rì jẹ́ wọ́n wí. ṣé ẹ pé ìgòjò lórí burúkú tẹ́ ẹ̀ jókòó fò síbi tẹ́ ẹ̀ bá ọmọ kéékèèké àwọn ọmọ kéékèèké eléyìí tẹ́ ẹ̀ bá wọn sòfò kí orí yìí ti burú bẹ́ẹ̀ ni ẹ̀rẹ́ yàn bá yín sọ ni. kí ni ìṣẹ̀lẹ̀ yìí ló ara rà ni ẹ wo bẹ́ẹ̀ ní kéré mi. máa mú yàtọ̀ mọ́ owó ìkọ̀fẹ́ gàtà àti ṣe ẹ ti ẹ̀dùn náà tí wọ́n tẹ̀sẹ̀ pé orí eléyìí gò tiẹ̀ pé èèyàn tóbi tó báyìí oṣù wà ní bàbá àti ìyá rẹ̀ wọ́n sì tún ń bọ̀. Mm, má sọ báwọn má sọ báwọn ọ̀rọ̀ èmi ò dùn ọ̀rọ̀ ń pọ̀ kò fẹ́ ní ọkọ lọ ni. lẹ́mi lẹ́mi ọ̀rẹ́ mi dùn mí nǹkan ojú ìrírí nǹkan yẹn sọgbẹ rẹ àárẹ ìjọ ka méjì wá síbi dákun kí ló kàn bí ọ̀rọ̀ ti tèmi nígbà táwọn ìwà sọ lórí burúkú ọmọ ńlẹ ètí a ọmọbìnrin lórí ọkọ níjọ ní kẹkẹ ń tíà báwo ọba tó yẹ ọkọ lọ àwọn èèyàn lọ torí kíyàwó bà á jẹ wá ni tí ìjọba ti wà fẹ́ lọ́dọ̀ sí ìjọba lórí burúkú musa ọ̀fàní sẹ́yìn yìí ti bàdé yìí sí ìjọkùn sí ìlọ́sọ̀ tó wà. ṣé ń bẹ̀rẹ̀ bá wà bó bẹ́ẹ̀ lẹ́tọ̀ọ́ lọ ní ọkọ ìyá ń jẹ yín ẹ ń di kọ̀lẹ́sẹ̀ kò fi ti orí yín mọ́ orí yín lọ ẹ ti ra lẹ three plot. ojú mi mà rí o abọ́ọ̀rí tójú wá rí. ìyá ń jẹ yín ẹ jẹ dáwọn mọ̀mọ́ náà sọ̀rọ̀. mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó ní wọ́n ti ṣòfò fún òṣòfò kẹ̀. àbí ọ̀bà ṣòfò kò sí nǹkan kan. àwọn náà jiyàn ẹ ǹlẹ́ o bàbá lálágbàdo hm? kẹ́ ẹ tó ṣe fìlà kíta pólí ọkọ̀ kẹ́ ẹ tó búragádá búragádá gbà sórí ibi tẹ́ jókòó sí títí ti ta tẹ́wọ́ mọ́gbàntara tẹ́ fi ti sẹ̀ ẹbí yín sì kọ́ nítorí tó ní àwa rò ní bí bá a ṣe ń tó ṣẹlẹ̀ sẹ́nu ti yín gbọ̀rọ̀ ni ẹ ǹlẹ́ o bàbá gọ́ọ̀dù ọ̀rọ̀ yín ò dé fìlà ẹ mọ wàhálà ìtàlá ẹ mọ ògùn rè ọ̀rọ̀ yín ò dé fìlà tó bá yẹ yín ti ta tó bá yẹ yín ò bá ta ni ọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹ̀yìn jókòó ti kẹbẹ̀rẹ̀ sí ní rojú orí burúkú kí ayé àti gìgì sí ẹ̀sẹ̀ báyìí yóò ti mọ̀ fáyé yín ti bàjẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ ṣe kù ṣé bẹ́ẹ̀ ṣe ní tẹ́lẹ̀rì ẹ̀kọ́ ti wọlé ti dé àdúgbò yìí. wọn ò gbé wọn wọ́n wọ orí wọn wọn ẹ̀sọ́ lẹ̀ ń rà. àwọn ọmọ bẹ́ẹ̀ ti tó ilẹ̀ ti gbọ́ tẹ́yìn ọ̀rọ̀ ọlọ́rọ̀ náà ni ẹ ebi yìí sì kọ́ ntọ́jẹ́ tọ́jẹ́ wa rọ̀ ní bí ọba ti gbọ́dọ̀ yìí mọ̀. ẹ wọ bí. òsùnkún ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ó ti kú mọ̀jọ́ mọ́ra sọ̀rọ̀ mọ̀jọ́ mọ́ra kọ́ ọ̀rọ̀ mọ́ra létí asọ́. ẹ wá wá mọ́ mi ò sábọ̀ mi ẹ wá kí ló dé tẹ̀ rànjú agbada wọn tẹ́ nínú jókòó lé àwọn tó bá dàgbà ń dilé wa ni mo fi jókòó ọ yẹ kí bẹ́rẹ̀ tí yín náà mọ jókòó lórí orí ààrẹ lòun wà báyìí nísìnyẹn ń wù káàkiri awárídà ìwé ẹpọn bíi ẹmí ìbò ọ̀rọ̀ búkú ń belé nu yín aya yín ní lòkè tí ń lọ òṣùpá gbọ̀ngàn tí ń gba oúnjẹ wọlé tí ń gbà jáde òun ò àti wa. wọ́n wá sọ pé a ti ń lo lẹ̀ fún báyà bíi six five years back tí àdẹ̀mọ́ tàbí yẹ ká rí tàbí tó yẹ ká san àwọn kankan fún. wọ́n ní wàhálà wà lórí ẹ̀ ní àwa ṣe a ṣe yọ̀ǹda ẹ̀. ẹ àlẹ́ yìí tó wà lórí ẹ̀ sà wọ́n make agreement láti nìkan fún yín ní tẹ́gbẹ̀ẹ́ and then. lẹ́yìn ten million naira wọ́n wá ní àwọn fẹ́ kí agreement ó wà láàrin ẹ̀yin àti iléeṣẹ́ tiwa láti máa ma báwo gan ni àwọn ṣe máa san owó lọ́dọọdún tàbí ní oṣooṣù tẹ́ bá ṣe fẹ́ sí ṣé wọ́n jọ máa ṣe agreement papọ̀. no kì yíyá o fún bí ọdún márùn àbí mẹ́fà tí wọ́n ti fi lo ilẹ̀ yẹn láìsan kankan ni wọ́n ní kí a san ìyẹn fún yín. wọ́n ní kí fún mi ní tẹ́lẹ̀ lọ́dọ̀. bẹ́ẹ̀ ni sir. lẹ́yìn yẹn àmọ́ a máa ṣe agreement tó lè máa fún ìlú bóyá lóṣooṣù bóyá lọ́dọ̀ tó kò ní jẹ́ pé wọ́n máa lo ìyẹn lọ́wọ́ fẹ́. ṣé ìyẹn ṣé ó wà bí ṣe ìlú yẹn wà bẹ́ẹ̀. Um, tí máa fẹ́ ká gbogbo ilẹ̀ ẹ̀kọ́ yín tán tí kábọ̀fọ̀ lọ́dọ̀ náà. Uh, wọn ò rẹ́dì ládìrán wípé bẹ́ẹ̀ jẹ́ sẹ́ káwọn sì máa. ẹ̀ẹ́dùn wa ti káàsì la gbé wa o ṣíṣe kí ni wọ́n ti ṣe nípa fún pé káàsì àwa náà nílò káàsì ẹ̀kọ́. àwọn mi lẹ́yìn ẹja yín yegede ayé ni rọ́mọ ọ̀run ògbẹ́gẹ́ yegede. ṣé èmi náà kọ́? kí ni ká ti gbọ́ wípé obìnrin àti ọkùnrin wọ́n jẹ jẹ èèyàn láti àárọ̀ ó wá di lọ́sàn ọkùnrin yẹn wá gbé àwọn wọlé nǹkan tó jẹ́ kí ṣe kán tí mo ṣe rẹ̀ nìyẹn wọ́n ti lè fi ẹjọ́ mi náà pọ̀ sáyẹ́jì mi. ìyá gbàǹtàkàlà tó kù bá kú láyé àkàlà gbòdì ọ̀run mọ̀. Hmm. ilé arákùnrin ó gbọ́ ní táwọn ọ̀sán yìí ń sọ fún mi ni pé ìyàwó méjì ló fẹ́. ìgbọ́nà tí bàbá kó tó máa jẹ́ bẹ́ẹ̀ jẹ́ ifá ní ọ̀sán lù gbogbo ìdó ọ̀sán sákolokolo bí ọgbẹ́. ebè ń sákolokolo bí ọ̀dà adúbá fún ọ̀sán tó lọ gba àwọn ògbè lọ́wọ́ ìyàwó méjì ló fẹ́. bàbá ṣe rí gbogbo èyí tí ẹ̀sìn kò rí ìgbé mi àmọ́ èyí tí ẹ tẹnu mọ́ bẹ̀ nípa ti ìyàwó méjì yẹn fún mi kankan ló ní mi bẹ̀. bàbá bí mo ṣe ń jẹ káàkiri náà ni mo rò pé tí n bá dé ọ̀dọ̀ yín mo ní ọ̀gọ́ tẹ̀yìn tí mo máa fọ́ fún mo máa yàtọ̀ sí ìkọ̀tún tí mo gbọ́ lábẹ́ tẹ̀. ìparọ́ ọ̀pẹ̀lẹ̀ ìṣèkì Ọ̀rúnmìlà ò ní sọ̀rọ̀ kó má sọ ti ń bẹ àwọn ọ̀sán yìí tí mo jókòó tì ní àyín wọn kì í parọ́ fún mi ifá jẹ́ kó má yé mi pé ìyàwó méjì ló fẹ́ àti pé ifá jẹ́ kó má yé mi pé gbogbo èrè tí ń bẹ lókèrè ìgbà tó bá tó fẹ́ ìyàwó méjì ni ó tó tọ́ ẹ lọ́wọ́ àti pé èjì ògbè ní bá tó bí ọ kò wù mí pé kí n fẹ́yàwó méjì gbogbo ibi tí mò ń dé pátá bá ìyàwó méjì ló ń dà fún mi àyànmọ́ ni kádàrá bá a ṣe wáyé pé àrùn bẹ́ẹ̀ làárọ̀.

ihò mi lọ́kàn pé mo fẹ́ ní kúrò lẹ́rú àbí mo fẹ́ ṣe ń jàmbá ìjọ tó lọ́wọ́ tí mo fẹ́ tọrọ kọ̀ọ̀kan lọ́wọ́ láti èmi lọ mo ṣèlérí fún yín wípé gbogbo ibi tẹ́ bá ní kí n máa mẹ́sẹ̀sì mo máa mẹ́sẹ̀sì yìí ní mi lára kí ni mo wà ní lọ́dọ̀ ibi ẹ̀jọ̀ tó lọ ẹ̀jẹ̀ bá ń bẹ́ níbi òwò ẹ̀yìn. Oh, ọ̀kan ṣoṣo lòtítọ́ ọba ó mà sẹ́ni tọ́lọ́run ò lè mú ilẹ̀ tí mọ́ bó ṣe kà ní gbangba ègèdè ojú yìí ti jà ẹni tó lò ní tó lànà ó dájú kò lè lọ́jọ́ gbogbo òní kò lè bọ́lá jẹ́ àná ò lè bòní jẹ́ ṣùgbọ́n ìbàjẹ́ ọ̀la wa. àṣekà kó mi àṣe lọ àtọrẹ àtìkà ìkọ̀kan ò ní gbé dandan. àṣebí ṣe bàjẹ́ yegede. àṣebí ṣe bàjẹ́ ò yegede. àwọn.